Bákàrà, Sọ́ra kejì, àyà nígbà ọgọ́ta àti mẹ́jọ two sixty eight. Àtẹ̀tẹ́ẹ̀mù yàrá kan ní Bákàrà, Màyámù kan bẹ́lẹ̀ Bákàrà. Wallahu ya'idukum maghfiratan minhu wa fadla wallahu wasi'un alim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد أن بلغتنا شهر رمضان اللهم تقبل منا ما قدمناه فيه من الصيام والقيام وآسر لنا الختام اللهم اجعل كثرنا على فراقنا شارنا واهبه علينا أعوامنا عديدة وازمنة مديدة ونحن وجميع المسلمين فية من صحة وعافية واجعله شاهدا لَنَا لا علينا اللهم اجعلنا فيه من عتقائك من النار واجعلنا فيه من المكبولين يا رب العالمين اللهم علم بين قلوبنا واصل ذات بيننا وابنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين لنعمك مسلمين بها عليك قابليا واتمها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاح وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وسددنا وسكل موازيننا واكك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك فواتع الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات العلى من الجنة اللهم إنا نجعلك أنت البار جرعنا وتداوي جرعنا وتسمع أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتكبر لنا ذنوبنا ونجعلك درجات الأولى في الجنة اللهم إنا نسألك عن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي نورنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي مايانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونجعلك درجات العلى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأعمال والأدوار اللهم قلنا بما رزقتنا وبارك لنا فيه واخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم إنه من سليمان إنه بسم الله إنه من سليمان فإنه بسم الله الرحمن إنه الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الهتمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلم وما للظالمين من أنصار إن تبدوا صدقات فنعماه وإن تؤتوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير الحمد لله رب العالمين Lọ́pùsílẹ̀ ti dáwò lé àmì ọ̀yà wà máa tààtàlá أهلا وسهلا مرحبا بكم حياكم الله بسم الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته قتل ما أولي إليك من الكتاب

وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد alifuni ní akọ̀sáàsù àhìbàánú wàámùsù ní àtẹni àlàánú wàràámú wàmí àtúntàṣìdí òun wájú wa òun wá sí ìtàdó wá sí ìtòlá náà sí òun Bismillah. Bismillah. kejì àyà ìgbà ọgọ́ta àtìlẹ́jọ àtẹ́tọ́nù yàrí ìtòkún lọ́pàá ọ̀yá mọ̀rùn fún lọ́pàá الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء وما يؤتى الحكمة فقد يؤتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب wàmọ́ bákítù nínú bákàtí ni àwọn sáré tó nínú sí ní fàyínà ńlá àyà aláàmù fún wàmọ́ ìsọ́ọ̀lì nínú mi ní à ń sọ alihamdulilayi. Àyà tọ́yìn ìbàlẹ̀ àṣùmáà. يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم ويالك لكرسي والعرش والسماء وهاي الجميع وعلى يا طيب الاسماء يا من هو ومن لا يسمى ذلك الاسم الا الله orúkọ rẹ la fi ń bẹ̀rẹ̀ o nǹkan kan ò lè dá ṣe àti pẹ̀lú ìyọ̀ǹda rẹ ọlọ́run wọn náà lẹ́yìn tó ṣe pé gbogbo ọkọ̀ rẹ lọ́mọ kángákángá yá mọ́níhù aláwò á pé ìrẹ́ ẹni tí ń jí ìsinmi Kò ṣe ń ọkọ̀ náà máa ọlọ́run ṣe àlàyé ẹ̀ nínú àlùkòránù mímọ́ fún ànábì Muhammad nígbà òwúrọ̀ yẹn ara títí ọlọ́run rẹ̀ Muhammad alíta alámìláwú ẹ̀rọ ni wá àyà náà orí kòránù kòránù la sí رب السماوات والأرض أجداله له سبيلا سورة مريم آية الله أكبر Bàbá ni pé káwá túmọ̀ rẹ̀. Lọ́dún sọ́mọ́ wá ìrọ̀lẹ́ àrùbíwọ̀ máa bẹ̀rẹ̀ náà náà. Ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tá a sì gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ tá à ń ká ẹ̀. Tá a tún forúkọ rẹ̀ wà lọ́wọ́ yìí. òun náà bá òpera rẹ̀ jẹ́ra rẹ̀ ọba tó mara rẹ̀ tó ṣàlàyé rẹ̀ ẹnìkan lè mọ ìròyìn ọlọ́run àfọlọ́run náà oníwàròyìn ara rẹ̀. lọ́dún sàmẹ́rẹ́ ìwáyà lójú lábẹ́rẹ́ ìyàwó rẹ̀. ó ní òun lọ́ba tóun àti gbogbo ohun tí ń bẹ lálàfo méjèèjì pátá ọlọ́run dá. Ọlọ́run tó ní náà kí náà sọ́lá. Ọlọ́run ni a máa jọ́sìn fún Wọ́n Ó sì ní fún Ọlọ́run sọ́lá. wọ̀ gbọ́ kí wọ́n fẹ́ nìkan lólókọ̀ ọ̀run? àmọ́ olóko ọba bàbá wà ń kalẹ̀ ànífẹ́ làákọ̀ mọ́ ẹni tí ń jẹ́ òkàrà ọba àsìmọ́ olóko àfà àmọ́ olóko ànábì ọlọ́run wá bẹ́ẹ̀ pé ànífẹ́ wọ̀ gbọ́ kí wọ́n tún nìkan ọlọ́run sẹ́nì kankan náà ìwọ náà ni orúkọ rẹ la wá fi bẹ̀rẹ̀ yóò wọ́n fojú tì wá o wọ́n padà lẹ́yìn wá o ìwọ ló ń ṣe àwakọ́ o pàṣípò ẹ̀nà wú bí sáàtì wà sí sáàtì báyà ti pé tàbí káàdì ìpẹ̀lẹ̀ wà lọ. pàṣípò ẹ̀nà wú bí sáàtì wà sí sáàtì. Tọ́wọ́ ti ka Súrọ́tù lè lásìkú níwàlá, ó ti tó níròyìn ọlọ́run. Ọlọ́run náà lọ́wọ́ fi àánú ẹ̀kọ́ wa yọ láti ìgbà tí àwẹ̀ ti bẹ̀rẹ̀, yóò ti tó jẹni bá. Àwọn tó lè rà ń wọ́n lọ ń fàánù rẹ kó wá jọ lórí ntọ́ ọ̀fẹ́ o ó sì ń tún wá ká pẹ̀lú ntọ́ ọ̀fẹ́ ìyọ́nú rẹ ọlọ́run o wọ́n kọ ayọ̀ lórí ìbínú rẹ ìbínú ẹ̀tọ́ lẹ́yìn náà wá tún tọrọ fún Muhammad ọlọ́run bá ní ṣe àlékún fún àwọn àṣẹ tí àfa wa máa gbà àṣetọ́ gbajúmọ̀ òun náà ní sọlú lé ìwà rìpà ó wá sí wa ṣàkún. Ṣáàjì bẹ́rẹ̀ làkún fi yáwó nìkan kọ̀rọ̀ lálé gbàdé. Ṣáàjì bẹ́rẹ̀ làkún fi yáwó nìkan kọ̀rọ̀ lálé sọlá tó tó rà bí àkàlẹ̀ àjọ. أوكان بعد وتجرون أولياء يعتبر لكم lẹ́yìn náà lọ́wọ́ tún ṣàdúrà fún àwọn àfáà wa àgbà tí wọ́n lórí báyìí ó ní àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní láwọ́lá ṣàjàrò lámìyà fún sàmárù bí àbá rí igi àlélóṣòwò bẹ́ẹ̀ bá sì náà a lè rí àwọn àfáà ti mọ síra àwọn ni sọ fún wa wọ́n wá béèrè pé ń da nígbà pé bá rí bi a lè réṣò bá sì a lè rí bi èwo wá dáyé nu méjèèjì wọ́n á ṣàlàyé fún wa pé èso olókọ́jáyé. torí àjánà ni a ti mú wá ebi ń pa bàbá wa tó ti kó làlìjà náà ebi wa ń pa lọ́nu ọ̀dìbìrì lọ fún nírúgbìn ó kọ́ máa fi dákun èso jáde ń bẹ̀ ibi bẹ́ẹ̀ ní ṣe wàhálà ẹ̀tí kò ń bẹ́ o ẹ̀ẹ́ máa ojú àwọn làwa ń ṣàdúrà fún àwọn olùkọ́ wa kò ní láti ṣe abdul baaki muhammad wọn bá ní kí àfa wa o wọn ní kí wọn bá ní dáríjì wọn o àti gbogbo àwọn tí wọn jọ iṣẹ́ pọ̀ tí wọn ti lọ ó wá fi dórí gbogbo òkú mùsùlùmí pátá gbogbo wọn ọlọ́run bá ní dáríjì wọn àwọn náà gba wá wà láyé lọ́njẹ́ àfi dáadáa bá wọn. a kí àwọn bàbá wa àmírò Amiru wa fún ìjọ wa Islam dín bàbá àmírù ó jó níjó kò ní bàjẹ́ ìgbà tí ọlọ́run kọ́kọ́ gbé àwọn ètò ìkalẹ̀ àwọn kan ń pé ni oyè tí àmírù je wọ́n ọbaje. ọ̀bàjẹ́ bàbá kan tó wá gbọ́ Yorùbá ẹ̀yà padà ni pé oyè kò ní ó ní torí pé ẹni bá ń ba nǹkan jẹ́ tẹ́lẹ̀ láàfin sọrí pé méjì ò bàjẹ́ o kò tó sọ lọ́wọ́ rẹ o torí ibùdó mi méjì yẹ ò bàjẹ́ o ṣùgbọ́n àmì rí wa ojú ó ní ìdùn kò ní bàjẹ́ ọlọ́run sì ń tù ọlọ́run ní jẹ́ ọbàjẹ́ àwọn àjọ láti pẹ́ wọn tún kí bàbá mi alága àgbà fún ìjọ sláwùdíè bàbá dá gbogbo ń fún wa lórí kí ojú ọmọ ti ìsìláàmù ni wọ́n ń lò sí ẹkùn ọlọ́run jẹ́ dáadáa náà kalẹ́ ọ̀ wọ́n kí àfáàgbà anímọ̀sà ẹ̀gbọ́n pé bí ọ̀rọ̀ ọrọ wọn ọba wọn náà bá ọ̀rọ̀ wọn kọtakura wọn. wọ́n á fi ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta àmúṣu kí gbogbo jẹ̀mọ́ pátá ẹ̀yìn náà ni ẹ̀ ń ṣe o ọlọ́run ní ṣe o fi ń ṣe onísábàbí kò sí nǹkan kan dánìkan lè dá ṣe o ọlọ́run nìkan ló lè dá nǹkan ọlọ́run bá gbé àwọn ànájì kan dìde yóò sì gbé àwọn kan dìde mú àwárí yáà wùsùn náà bí sùn náà ti di náà bí àtẹ̀yájú yìí. àwọn ẹni tó ní pé ọwọ́ kan ò ṣeé pàtẹ́wọ́ ọ̀pọ̀ ṣeé pàtẹ́wọ́ ẹnì kan wá sì fẹ́ pé irọ́ ni òun lè fi pàtẹ́wọ́ kọ́ bọ́ọ̀ta kó fi pàtẹ́wọ́ sáàrì ẹ̀yin náà ni gbogbo nínú mo pé o náà ní fàárẹ̀ mú yín o àti àwa náà o ibi tí àwa dé lánàá àwa kí dókítà wa dókítà wa olówó ni ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Eh, àti kí bàbá wa ọba kódà bàbá mi bá ní wọ́n jẹ́ nínú àwọn tá a rán sí wọn nílò àkọ́kọ́ pé kí wọ́n lọ bá ní kí wọn nígbà wáyé ẹ̀sìn lọ bá ní kí wọn o pẹ̀lú àjọ ọmọ ẹjọ́kọ̀ náà o ọjà àjọ sípẹ́ o dókítà mi jíṣẹ́ fún pé ọlọ́run mọ̀ ní àbáwọn dúpẹ́ o. ọlọ́run ọlọ́run lọ́ba àgbà ṣùgbọ́n a máa fi gbà sọ̀yàn ló kọ́ ah. èrò tá à ń ṣe ní ìsìn ìgbà báyá yóò dì tán dá gbogbo ẹ̀ bá tó tún lágbára sí lọ́gà ọba àwọn ní bẹ ní orí oyè ńgbà náà wọ́n sì dá kọ́ bàbá wà ní akéwọn àwọ̀ àti gbogbo ìgbèyè náà láti ó gbogbo fèésù ẹ̀kọ́ oríire o tó àwọn àbọ́sínú. القرآن báyìí الله wa ń sọ fún أعوذ بالله من الشيطان الرجيم الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وظلا والله alukóraánù ní afẹ́mọ̀ kàlọ́ yìí o ọ̀rọ̀ náà ni o wà ní àtàkìdù ní kúríyá nà bá ń ṣe ìlàrọ̀ bìnà bí ìjà nílé èrò nàìjíríà muhammadu. ní àtàkìdù ní kúríyá nà bá ń ṣe ìlàrọ̀ bìnà bí ìjà nílé èrò nàìjíríà muhammadu. ọlọ́lọ́ ni alukóraánù kò sí ń tọ́jọ́. ẹni ọlọ́run fi ránṣẹ́ ànábì Muhammad sallam ó náà ní jìbìrìlù ó ní sàfíìrù láàyè nínú sàmáyì lálẹ́ àríyè àǹbáṣẹ́dọ̀ ọlọ́run láti sọ́nà tó máa ń rán sódìlẹ̀ ayé ní jìbìrìlù ó lọ́wọ́ á mú àlùkùránì fún sí ọlọ́run. Ọlọ́run wá ń sàlàyé fún wa pé. Àṣà ìfẹ́ ni orílẹ̀ ìpínlẹ̀ mi ní èṣù, òun ní pé ẹ̀mọ̀ yóò lò sí ẹ̀yin Mùsùlùmí. Àbí ànábì o. Eh, káfíjọ́ agbọ́lọ́sowó ẹnìkan ń fàánú o ọ̀nà gẹ́gẹ́ nìkan o ara ẹnìkan ìyá o ẹ̀ẹ́mú wá kàràn lọ́wọ́ àṣetánì lẹ́yìn náà tẹ́ ń tẹ̀lé ẹ owó orin ọ̀sán ọba yóò lò sí ó fi ń dẹ́rù bá wọn. ọlọ́run ní àṣetánì yìí ní ahun gbogbo pàṣẹwù iná alukurahani ìwà panṣágà ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ààyè pàṣẹwù ti bí àhùn ní jẹ́ bẹ́ẹ̀ èṣù ní fáhùn kọyín pẹ́ yọlò sígbẹ̀ bá náwó sójú ọ̀nà ọlọ́run. ìlérí ìtọ́lọ́run ni pé. tẹ́ ẹ bá ti náwó orí sójú ọ̀nà ọlọ́run ọwọ́ yín ọ̀nà àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yín ọlọ́run tó máa ṣe àlékún àṣìkí fún inú ọlá rẹ̀. ọlọ́run ní òun ọlọ́run gbé àyè lọ́lá o òun sì ní máa ṣẹ́wọ̀n nǹkan àléébù ló pera rẹ̀ kò sígbà kankan tọ́lọ́run ò ní máa. nígbà wa ń tún lọ àmọ́ gbọ́ àwọn gbọ́ ní tàbí wọ́n ṣàlàyé fún wa. ọlọ́run wá ń fún wa pé ìmọ̀ ọgbọ́n bá ń pè ní làákàrè ọlọ́run lẹ́nu tó bá wù lòun fún o. ẹni ọlọ́run bá sì fi kìnnà ta lọ́rẹ̀ẹ́.

Olúwa ní ohun yòówù ẹ bá ná sójú ọ̀nà Ọlọ́run ní ìnáwó ọbẹ̀ ṣèlérí pé inṣàláwù nǹkan báyìí o á ṣe fọ́lọ́run á ṣe á fi dúpẹ́ fún un. Ọlọ́run gbogbo ń dẹ́ náà àtẹ̀yẹ́tẹ́ ṣe ń lè rí gbogbo ẹ̀ ló mọ́ o. Ọlọ́run ṣùgbọ́n àwọn alábòsí kò ní sọ́nà lọ́wọ́ fún ẹnìkan lọ́wọ́ wọn lọ́wọ́ tòun ọlọ́run ọ̀rọ̀ ayé ti rínà lọ́wọ́ ọlọ́run kò sí jẹ́ ọ̀nà lọ́wọ́ mọ́ wá lọ́wọ́ ọ̀nà lọ́wọ́ yóò tún máa jẹ́ bí

وإن تخفوها وتؤتوها الفقراء bẹ́ẹ̀ bá sì fi tẹ́ ẹ ṣe nípamọ́ fún àwọn táníkà. Kọ̀ọ̀lá ah, bẹ́ẹ̀rẹ̀ ìyàbẹ́. Ọlọ́run lọ́mọ lóore fún yín o. Ọlọ́run ní òun ó ṣe àhádànù fún yín. Gbogbo àwọn àṣìṣe tẹ́ ẹ ṣe, òun parẹ́.

تهلوا إلى ما تعلمون فإنني على دار لا يرجي من الموت ناجيا تهلوا إلى ما تعلمون فإنني على دار لا يرجي من الموت ناجيا إما ẹnìkan ọgbọ́dọ̀ fọwọ́ rẹ̀ sọ̀yà gbogbo nǹkan ọlọ́run lè lọ́yàn lára ṣùgbọ́n tí yàn bá fi ọwọ́ ìmọ̀ sọ̀yà kàátì ìfòǹbí ọwà lọ́lọ́wọ́ òun lónímọ̀ bá ń sọ ọ́ lónímọ̀ ọwọ́ kéwì gbogbo ẹ̀yìn àfáà ẹ̀yìn ẹlẹgbẹ́ wa tẹ́ wà ń kálẹ̀ ẹ máa bọ̀ wá o tààlà mú náà ń náà ni o ẹ kàn fi dá nìkan lọ́lá pé wọ́n máa kà ní gbogbo àwọn àfáà wà láàrin wọn àbáwá ní wà ní àràádára láàyè ó tún fi wá àsìkò fún wa ó rí pé ẹnìkan ò lè bọ́ lọ́wọ́ kú ẹwà wà pa ó tún kí wá gbogbo tí máa bọ̀lọ̀bọ̀lọ̀ láwọn ní ọbọ̀ lọ́wọ́ ọkọ̀ sí kò ẹ̀rì àwọn ọlọ́jà dọwọ́ wá ó dọwọ́ láàmì náà la kan orin kẹ́ùkà àwọn àwọn àfáà ni wọ́n ní ṣàṣàkẹ́ẹ̀sí wọ́n ní àlámútọ́rọ̀ ọ̀nà lè mọ́ta adìrà kàmọ́ mọ̀lá ọlọ́mù yóò jì mí ní oṣù jàná ìwàlá ṣogbo àdékún sàlámù láìyá gbàgbé lórí ìmá Ọjọ́ ìrọ̀lá gbogbo rẹ̀. sàlámù láì jẹ́ òpin ìrìn àjò wa oníkú lọ́wọ́ pa lórí Ọ wà ní kò kan ọ̀hún yọ̀. Àwọn kankan ti lò ṣáájú ẹ̀. Àwọn Ọbẹ̀ ní àlámútárà. ọ̀nà le mọ́ta àbí òòrí ni kó lo fásíkùlù kó lo ojú inú kó o fi wò ó. ọ̀nà lè mọ́ta àyà ọ̀tà máa bàjọ́. wípé àwọn tó lọ ikú wọn bá. ọba nílò ọmọ pé kò lè bọ́ lọ́wọ́ kú o. sójà náà hé àwọn tí wọ́n ní níyẹ̀ gan nínú èèyàn tí wọ́n máa fífò ọ̀bọ lọ́wọ́ kú pẹ̀lú ṣubúrù àwọn tí wọ́n ní tí tún ní èèkan tí wọ́n fi họ ọ̀bọ lọ́wọ́ kú ẹ̀yẹ wo àwọn èèyàn ńláńlá orílẹ̀-èdè wa yìí náà yọ́n lè pé ẹnu bí ilẹ̀ kùsù tí èṣù yà wọ́n lẹ̀ Amẹ́ríkà làwọn oṣù. kò pa wọ́n ṣé kò lè wà wá ẹjẹ́ á múra o ọkẹ́ sí wa ni ó wípé ẹnìkan ọmọ akẹ́wò ni àwa o ìyẹn àfọ́ àwa lẹ́wà ń kàlẹ̀ yìí o àwa máa wo tàfsírù náà lọ ètò àṣìgbè lọ́yìn tàfsírù pọ̀ wọ́n ti àfọ́ àwa olóko àfọ́ àwa àgbà. làlàálì mọ́ àlí òun lè bá a báwọn àwọn olùkọ́ wa àgbà ṣe é pè nù alólókọ àfa wa gbọ́nà wọn lọ́mọ kéwà tà àfa ló ṣe ẹlọ àkùrà àfa sọ́dẹ́bì gan títàndé ọmọ kéwà òun náà forúkọ náà wá sọ̀tà ayọ̀ ká parí ẹ̀ táwọn wá dá yàtọ̀ mọ́ ń wo ọlọ́run wá ń ṣàlàyé fún wa pé àṣà ìtọ́nù ọlọ́run ní èṣù ohun tí máa dẹkùn máa yàn ní ní ẹgbẹ̀ láṣẹ ìtaní tí máa dẹgbóró pé kéèyàn bọ́ sínú ẹ̀ òun náà ní jẹ́ sátánù ọlọ́run ní àṣọ ìtọ́nù yàrá ìdùnkùn mi ní fákírà ọlọ́run lẹ́sùn. òun náà ni yóò àwífùkún bìyí ó ń fi òsì dẹ́rù báyìí ń dásọ̀ dákí tún pé tẹ́ ẹ bá ti ń náwó tẹ́ ẹ bá ti ń ṣàánú ẹ mà yóò lọ sí láàárọ̀ àtúfẹ́ náwó lọ́sàn-án afẹ́ owó yín mọ́wọ́ ẹ má ẹ má ààyè lòsì pẹ̀yà múrùkún bìlìfà sáàyì àṣetánì ní fi ahun kọyín gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan wípé gbogbo àwọn fàṣáà inú alukóránù ìwà panṣágà ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ààyè àlìbúlù ní jẹ́ bẹ́ẹ̀ ahun lélẹ́yìí o wàmọ́ ní ṣàkáàt oní máa pẹ́ ẹ mọ́ yọ ṣàkáà nínú tí pọ̀jù wáyé. Ah, ajínàṣẹ́ ọmọ jẹun ajínà ni ẹ̀ẹ́dà pọ̀ mọ́ra wọn ṣe sùn pẹ̀lẹ́ òun yàídùkún nàìjíríà tààmì níhù bẹ́ẹ̀ ni ọlọ́run ọba òun sì ń ṣe àdéhùn fún yín pé lórí ìnáwó yín àlàálì fàákì tẹ̀ẹ̀ná lọ́sàn-án tẹ̀ẹ̀ná ń kọ̀kọ̀ tẹ̀ẹ̀ná ní gbangba tẹ̀ẹ̀ná láàárọ̀ ọlọ́run bá yín ṣe ìlérí pé mẹ́gísírà tá a mi níhù nípa ànáwó yín yìí o ẹ ti bẹ̀rí dáríjì lọ́dọ̀ òun ọlọ́run nísùnú dèkóhùn nípa ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀. ọ̀fọ́ líla rísíkọ́ àlàfà mi níhù òun ó tún ṣe ásìkì fún yín tí ó tún àwọn ajá ìlọ́po ìlọ́po ìlọ́po ètò náà. wàláhù wàásùhún ní àlè ọlọ́run tó ní pé òun gbáàyè nínú ọlá àlímù lòun ọlá àwọn àfáà nínú eke ń gbà bá wà nílé eke ń pè kí nìyẹn ní sí gátùmù bá alága ọ̀rọ̀ sọ tó dé tó rí pé áálímù ni gbogbodò ọlọ́run láti pẹ́ra rẹ̀ ní áálímù yóò sì tó méjèèjì pọ̀ yóò pe áálímù ní bẹ́ẹ̀bì wà sàájà òun ni ọba tó ṣe pé òun gbangba torí wí bẹ́ẹ̀ gbogbo àwọn àfáà wà ń kalẹ̀ áálímù ni wọ́n onímọ̀ onímọ̀ ẹgbẹ́ ìpẹrẹ lónímà lọ́pọ̀lọpọ̀ tó pẹrẹ lónímà kan àfà ní pákùnlé ní máa ń yìí bí ní òjò mi máa rí fàtà àlèmùtàfẹ́ yáwàgá àlèmùtàfẹ́ yáwàgá àgbàdìyà. ọ̀gbọ́n ní máa ń yìí máa mùsàáfì ọlọ́run ó ní ẹ sọ fẹ́ni tí ń pariwo kiri. ilé òòlò mi máa rí fàtà gbọ́ onímọ̀ lòun ìwọ ó ní ẹ sọ fún pé àlímútàṣọ ìyá wàgá bàbí àǹkà ti yá o àlímútàṣọ ìyá wàgá àlímútàṣọ ìyá ẹ̀yìn kankan kékeré lọ́mà ọ̀gá bàbí àǹkà sí yá o ọgbọ́n nǹkan náà mọ́ o lákùnrin má fọwọ́ ìmà má fi sọ̀yá o lóní mímọ́ o ọlọ́ni wà fọ́ọ́kà fúnni ṣe èlé àlè. tọ́lá lẹ́nìkan nímọ̀ ẹ̀ẹ́dùn rẹ̀ tó tún nímọ̀ jù lọ tọ́lá tún dọ́dọ̀ ń rẹ̀ tó tún nímọ̀ ọlọ́run olúwa ni wà máa wú tí tán mímọ̀ ètí àmọ̀ ìbẹ́lẹ̀ ni pé ẹnu ìta bá ń nà náà wọ́n fa àlùbáríkà àlùbáríkà abẹ náà ni ká lò ó máa máa lọ ní pàtàkì ó kọ́mọ yẹ pé tẹnu mi ni ẹ gbọ́ láàmú bá kiri o ẹ mọ̀ wò ṣe wò tẹnu mi ni ẹ gbọ́ o ò wúlò náà bàbá yẹ pé tẹnu ẹni wọ́n gbọ́ wọn mọ̀ wò ṣe rẹ̀ o wọ́gán ò wúlò fúnra ẹnu. àlímù wa lọ́lọ́run ọba tó yẹ pé. ó ní ma gbogbo nǹkan ìyàtọ̀ wá wà láàrin ẹ̀rí pé àlùfáàrùkù bẹ́ẹ̀nà fáhìlù wá fàhìlù tí nǹkan bá wá ní fáhìlù ojú ẹsẹ̀ yẹn náà ni iṣẹ́ yẹn ń ṣiṣẹ́ tó wá dọ̀lọ́ ó lè kó bẹ́ẹ̀ àgbẹ̀yẹ̀wò nísìn wọ́n lè pè dọ́ọ́híkù sí fáhìlù ẹni tí ń

ọlọ́run lọ́mọ ọlọ́run ní jẹ́ àlìyé gbogbo nǹkan lọ́lọ́mọ gbogbo nǹkan lọ́mọ láàárọ̀ tó bá di ọ̀sán kọ́dọ̀ aláìmọ̀ká lọ́run mọ́ sí abẹ́ o fáìlù nìyẹn kò sẹ́ni tó tó fàáìlù lọ́wọ́ àjẹ́ àlímù àfọlọ́hùn ọlọ́run ní gbogbo nǹkan lọ́wọ́ náà ah ọlọ́run ọmọ ọlọ́run wá tẹ̀síwájú. olúwa yóò sì lè kí mẹ́ta máa ń yàṣáwò afọ́ńdàfṣírù ó ní bá ń pè ní kímọ̀ yẹn ó ní àlìhílímù náà fíù ìmọ̀tọ̀ sàǹfààní tó wúlò fẹ́ni ọ̀mà ó náà ní jẹ́ o àlìmọ̀ á dí àmánì pé ó darí olówó rẹ̀ moderni firma ti o loko sanfani ah o wulo gbondola ndaba filma wa lilo reola ti se aloso a bi igba iwa naa lori piada iwo naa ni otu nba nde o wulo ikimo okosi lodo re na o n ti nye ikima laafon dap si ruru lo tumo e fayi a ni iri nimu àlìmọ̀ á dí ìlàlẹ̀ ẹ máa wo tàfsírò ẹ̀yẹ ẹlẹgbẹ́ mi o bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o ìmọ̀ to wúlò tó yẹ pé ó darí olówó rẹ̀ lọ síbi ọlọ́run tó ń wá fẹ́ lòun fún wọ́n wà máa ọlọ́run lẹ́nu tó ń bá wá fún ní táà ń pè ní kínà lápàdé ó tí àkọ ìran kẹsí rà ọlọ́run lóore tọ́pọ̀ ló ń fún nímọ̀ sí ìhìn ìlàsàn àádọ́tìlẹ̀ àbàdíyà torí pé ìtọ́lọ ń gbélé lọ́yẹn òun náà ni ó máa darí rẹ̀ lọ síbi kó sorí ire láéláéláé ọlọ́run lọ́gbẹ́ tó ń bá fún ní kímà òun fún un lóore tọ́pọ̀. wàmà yásàkàrù ìlà olólè àlè wàmà yásàkàrù ìlà olólè. ọmọ náà zero ó ní fíhì ìdígàmù tá ìfilé asílì fi dálì ó ní nínú ọ̀rọ̀ yẹn bá a fi ṣáda rẹ̀ ó ní wọ́n tẹ O ni máa wá tẹ̀rí síbi záàyè àtẹ̀mọ́nà rẹ̀ ní pé yàtà hésù ọ̀gbẹ́ni tí ó gbọ̀wọ́ àṣẹ o lágbọ̀ló o àyàfi ìlà òlòlé àlìbá àyàfọ́ wọn làákàrí ọlọ́wọ́ wọ́n jẹ́ làákàrí wọ́n bàjẹ́ o ah! làákàrí mà lọ́gà wọ́n lọ́gà o àbá oníwàásí ó ní wàá fúlánù kí sínú láàyè líle mẹ́rìnhì akélòho ọlẹ́ìsà mínàlẹ̀ àìrá àti ṣe òyò àdìlò àlékún sàlámù láàyè aṣọ àfihàn líle máa. Wàá fúlánù kí sínú láàyè. Kí má bàrà mọ́rùn-ún ẹsẹ̀ ọ̀kan náà gbogbo ẹ̀ ẹsẹ̀ wo. ìgbà lọ́lájì nínú ìpín tọ́lọ́run fún ẹ̀dá tó ní làákàrí o ẹni ò lówó lọ ẹni ò ṣe kò ní gbàgbọ́n ó sì ní làákàrí ìpín tó lóore lọ́lọ́run fún un. Àìláàbí lẹ́rù ìpárí. Kò sí ìṣẹ́kan tó so déédéé làákàrè. Kò sí ó, wọ́n ó, ẹ̀yin náà wo ogun ẹ̀sìn. Ní wọ́n mọ̀ ní pé wa méjì a máa èyí ń bẹ́ ń bẹ́ àdúpẹ́ àfi owó iná ni ó owó iná ni ẹ bá ní bẹ́ lọ́wọ́ ọmọ jábọ́ lákò lákò lákò lákò ṣẹ̀gbẹ̀nìkì owó ilé ọlọ́run àwọn àfáà tí wọ́n máa yàn àtẹ̀sójú ọ̀nà ọlọ́run ẹnìkan lọ bá wọn lọ bá wọn ó ní àfáà ṣé ẹ̀mọ́ mẹ́tàdínmọ́ ni àìbò ni ṣé ẹ̀mọ́ sínú àṣà nìyí àfáà láàmà kí fẹ́ ká sọ fẹ́ kí fẹ́ béèrè owó yẹn sábà ń béèrè owó tí ó dẹ̀rú bò sí owó gan-an ó yìí ti ní mọ́tò ó ti kọ́lé o àfa ìdáfẹ́ bá ń bẹ̀ lọ́wọ́ owó wọ́n ní kò ní kọ̀ náà ni ọláyọ̀ ọ̀kan oní máa ti ẹ̀dá ọlọ́ ẹ̀láyọ̀ ọ̀kan náà ní ti ẹ̀dá ọlọ́ bíi parun. ayọ̀ ọkàn ni ẹjẹ́ mírọ́sì máa dúpẹ́ ọ̀rọ̀ owó lakàn yìí sọ́nà ọ̀wá sóore ní ju ìbànújẹ́ owó ìlọ àlówó yìí náà ni o àwọn àfáà ní da àmọ́ nákàlẹ́ o àmọ́ ìsúnmọ̀lẹ̀ àsámi o àmọ́ o ọlọ́run o àmọ́ ọkọ̀ ọlọ́run kan tó àbọ̀ lọ́run tó wọ́ọ́ ṣé ká sọ pé lọ́n kó múlà káàrí ẹ lọ káwá bẹ lọ́n kó wọ́n máa dé kọ́ máa gbọ̀tún kọ́ máa gbòṣù kọ́ máa gbẹ̀bùrú à ó ní rárá o ẹ mọ̀ sí bẹ́ẹ̀ wọ́n wá bá mú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ nígbà ògbìfọ̀ lóhùn tán wọ́n ní àwọn níbẹ̀ lọ́n kọ́ gbójú ẹ̀ méjèèjì bí owó dé wọ́n wá bá mú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìgbà náà ni sọ fún un pé ìwọ ọ̀mà pé oore tí ń bẹ lára rẹ ó níye lórí ju ètí ń bọ̀ nínú jẹ́ lọ ńgbòhùn la dúpẹ́ eléhùn àfọwọ́ ìná àyà arígbósìdé kò tó a má ẹjẹ́ o o. máa wo ẹni tó wà níwájú rẹ ọlọ́run ọ̀kọ́ bákan náà ó ń bẹ nínú ẹ̀dá tó yẹ pé kọ́lọ́run ó ṣe lólówó bó ti ṣéhùn ó fi tún nǹkan ẹ̀ṣẹ̀ ó sì ń bẹ nínú ẹ̀dá ìwọ tó ń wá tó rí tó ń fọ́ tó jẹun ó fi tún nǹkan ní ọlọ́run máa ń ṣe o. ọpẹ́ nìkan ìjọ ká máa dú olólà wọn ṣàlàyé fún àyí olúwa ní ìwà máa yẹ́dà kàrò ìlà olólè àlewà ó lérè àlùbáàbì lọ́nà wọn báyìí wọn náà wọn ṣe ń fi tú wọn ní aṣáábùlù kúùlì àwọn tó ní làákàrè làákàrè wa lọ́mọdé ọba jẹun. ayé àkàndó olúwa ní ọlọ́run lọ olúwa ní wà máa fákìtù ní nàfàkàtì àdéhùn ní sàkáàtì àwùsọ̀dákàtì ọlọ́run èyí yòówù ẹ èyí yòówù ká nínú méjèèjì bóyá sàkáàt òun náà lè nínú dúkìá yín tàbí tọrẹ àánú lẹ àwọn nàṣàrí tún ní násírí tàbẹ́ ẹ̀sì ṣèlérí kan fọ́lọ́ tọ́yẹ pé ń da ṣèlérí náà bàwá fẹ́ tún bì yí ẹ̀sìn múṣẹ. akọ́kọ́ ṣe àlàyé nípa àlérí iná ọlọ́run ọ̀yẹ̀ lẹni tí ń gbàdúrà ọlọ́run òsì yẹ̀ lẹni tí ó lágbára àti ṣe gbogbo nǹkan ẹ dákun bó bá di wípé bí ìdààmú fẹ́ dé bẹ́ẹ̀ nìkan bóyá ìyá ara ni bóyá nǹkan kan lọ ń fà tọwọ́ rẹ̀ ò tí nǹkan kan ní ń pa ọláyà láyà tí ń bọ̀. ìlérí tó bá ṣe máa jẹ́ kó ju agbára rẹ̀ sọ ọgbọ́n tọrọ ó ṣe tiẹ̀ o ọmọ òun ọlọ́run tó bá fún un lálàáfíà bá Eh, wọ́n gbà àwọn oṣù kan fọ́ kíyèsí ẹnu rẹ o eh, ọlọ́run tó bá ṣe lọ bá ìfọ́n òun ó ṣe nǹkan báyìí ọlọ́run ó ṣe torí a lè má sí wàhálà kó mú un tágbára rẹ àrùn méjì ní ó ti tó. àwọn ẹjọ́ méjì àbí mẹ́ta ń fi dúpẹ́ lọ fẹ́ pa lìtìrìtì tó lè ara rẹ̀ ọ̀rọ̀ àyàn ni tí àwọ̀ lè rínu ọ̀rọ̀ àyàn ló jẹ́ tó ló wá ṣàlàyé pé wà máa ń fákìtù mi fákàtí ìnáwó yòówù kẹ́ẹ̀ná sójú ọ̀nà ọlọ́ àdéhùn mi ṣàkáàtì bọ́yá ṣàkálẹ́yọ́ bóyá ìtọ́rẹ àánú lẹ́sẹ̀ ọ̀nà sáré ní nẹ́sírí tàbí ìlérí kan náà lẹ́sẹ̀ fọ́lọ́npọ́lọ́ tó lọ́la ń parí nǹkan yìí ìyàwó ń rẹ̀ tẹ́rù ń bà sọ bá ń sọ ìyàwó bá ń sọ bá sọ ewo ní bàbá pé ọgbà àwẹ̀ oṣù kan oṣù méjì ọ̀hún ààrẹ lẹ́nà àìmọ̀ kan sí nù. ọlọ́wọ́ ní èyí òwò ẹ̀ṣẹ̀ nínú méjèèjì tàyí náà ń la àyà lámùhú ọlọ́run ló o. olùjọ́ sí kúmọ̀ àlè yóò sì sẹ́yìn lẹ́sàn gbogbo ń dára wá sí ní ọgbẹ̀sán rárá yọ ọgbẹ̀sán rẹ̀. wa maa ní dọ̀ọ̀lì ní nàmí ní àǹsọ́ọ̀rì ọlọ́run ẹ wá wà ó wà máa ní ní àǹsọ́ọ̀rì ìsọ́ọ̀lì ní nà kò ní iṣẹ́ nírànlọ́wọ́ fálábòsí o abúndásírò wa túmọ̀ rẹ̀ ó ní alábòsí owó tàbí ìlérí tó ṣe fọ́lọ́run kò múṣẹ mọ́ ó bì wálé ìlì báàkì tí géèrì máàlì tàbí owó tó ná ọlọ́run ná síbi tí ìsáàyè ẹ̀ ọlọ́run ló ṣe lóore o lọ́wọ́ ní bàbá àwọn tí ń bẹ lọ́run àwọn mọ̀ dúpẹ́ o bàbá àwọn òṣù o òun débi sàárè bàbá àwọn bàbá àwọn òdúpọ̀ òdúpọ̀ lọ́dọ̀ rẹ tó sùn lọ́rùn àìmọ̀kan ni ṣé yìí lọ́wọ́ lọ́yẹ kó fọpẹ́ fún ìgbà àdáwò bá kọ̀nà tí bàbá ó ọlọ́run ní àwọn alábòsí báyẹn bìwọ́lì ìlìyìn fáàkì sí géèrì máàlì yìí tí ó lọ náwó síbi tí ìsáàyè tó yẹ kí wọ́n ná sí ní màá ní ààyè tí wọ́n ti ń ṣe náà mí ní àǹsọ́ọ̀rì máa ń yùn inú làwù ọlọ́run ní kò sí ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ mí ní àṣáàbì nínú ìyẹ̀wọ̀n ọlọ́run ìyẹn ni pé tó ń bá ṣe náà tó ń sílẹ̀kùn ìyà fún wa ẹni tí ó gbà wọn kalẹ̀ ń bí òsì ọlọ́run mọ̀ sílẹ̀kùn ìyà fún wa o dáríjì wa o ọlọ́run máa ń lọ́ọ̀yàn lára o gẹ́gẹ́ bá nàbì náà ṣe wí o nínú láàlàyé mú ní ìlè sọ́ọ́lì nìyí àtá ìṣá àṣàwó lámúyè fún mi tí o ọlọ́run rí ọ sọgbọ́ <coughs> ó rí ọ olómi náà ọlọ́run lọ lára ni wọ́n nǹkan ní nǹkan tó ń gbé tó rò pé ó ti gbé ó ti múra ó ń lọ lára ni o yóò mọ ẹnìkan ò lè sàmọ́lọ́ ń náà dúró. ọlọ́run fẹ́ wí ní ìfà olúwa ní túbùdù sádọ̀káàtì àìtàṣe àrùn sádọ̀káàtì tẹ́ ẹ bá ṣe àfihàn àwọn àtọ́rí àánú yín àìnà wá fílù àwọn ọ̀nà wá fílù ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn àṣegbọ́rẹ́ tẹ́ ẹ bá ṣàfihàn rẹ̀ àní ìmọ̀ ayíyà àìníhìmà ọlọ́run lọ́dà abáhùn ọjà níhìmà tọ́lá lómi ó fi kọ́sù ṣé ha ìbùdó àwò ha ṣàfihàn rẹ̀ ọlọ́run lọ́jà orí àníyàn sáré ọlọ́run ó ti ṣiṣẹ́ tọ́gbọ́ pàrí tó fún ẹ bẹ́ẹ̀ bá ṣe ìtọ́rẹ àánú yín tẹ́ ṣe nípa náà tó sì ń tẹ́ ṣe owó ṣe àti bàbá mi ọlẹ́gà ọ̀dọ́ dáadáa ẹ káàbọ̀ bí tàbísírù ni wọ́n ti ń gbọ́ o ò ṣeré o bàbá yìí ṣeré o tí wọ́n bá pẹ́ wọn tó dé tí a ni ti ń bẹ̀ aṣọ ni ti ń bọ̀ látàárọ̀ náà lẹ́sìn ẹwẹ́ òbí ọlọ́ni ní tóbùdù sọ̀dàkáàtì ìtọ́rẹ àánú yín àìnà wàá fìlù ó làwọn nà wàá fìlù àwọn iṣẹ́ àṣegbọrẹ tẹ ẹ bá kúkú ṣàfihàn rẹ pàmí ìmá ìyà àfọdáṣírù ní onímíhìmà ọlọ́dà onífàmí ìmá ìyà yẹn máa na náà ni ṣé ha ìbùdá wò nígbà ṣàfihàn rẹ̀ náà dáa. wàyí tó fún wa ṣùgbọ́n o tẹ́ ẹ bá wá fi pamọ́ tó sì rú ha tó ìbọ́wọ́ ọ̀tún la fi ṣe ọwọ́ òsì ọ̀mà pàtúntú àlùfùkàrà hà tẹ́ ẹ bá wọn tálíkà fàáwà ẹ̀rù làkún olóore fún yín o ní ní búdá ìhá olóore jù ká fi hàn lọ. wàyí táwù hálẹ́ agínì yááhà kẹ́ fún àwọn àwọn tọ́ àwọn ọlọ́rọ̀ àmọ́ sọ́dà dátìlì fárínì ṣùgbọ́n tó wáyé pé ṣàká o wálé áfúlánù ìṣèárù ha ẹ̀rọ náà ní ọlọ́run ní kẹ́ wá ṣàfihàn òun lọ da pé bàbá bàbá bàbá wáyé báyìí ó o. ẹgbẹ̀rún báyìí ni sàkátọ́ yọ o ọlọ́run lọ da ìyá kíta díìbì yìí kẹlòmíì ò lè kọ́sẹ̀ wọlé àlá yúta hímù àti pé ohun bá a tún fi ní kó ṣe àfihàn rẹ̀ ni pé kọ́mọ́ àdá ìfurasí lọ́kàn ní bóyá àdúgbò wa rí ìsàlá tó ń yọ ni àbẹ́ni tó ń wá ti rán àbí òjíṣẹ́ ni. ilé ètò lọ́nà wọ́n máa yẹ pé wọ́n fura sí yóò dá ìfurasí lọ́kàn fàyín dáhùn alíbùkà ráhà láńtọ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ fún àwọn tálíkà mùtà ìnà ẹ fi ràn wọ́n lọ́wọ́ olúwa níwà yóò ká fírí bìyáhì fábì lónìí màjùsú máa bílẹ̀ átífì. aláàmàlé ń fàwọ́ àbọ̀dàbùrù ní pàyíkà sírí yẹn ọlá lè ké pẹ̀lú yá pé ọlọ́run ó ṣe àhádànù wádì náà nì a sì lè ké pé pànúkà sírí pé àwọn ọlọ́run á ṣe àhádànù màjìsúrù máa ń yọ àjẹ́ wàásùnkún rẹ̀ bèlè átífì pẹ̀lú àkàkú kan tí ń bọ̀ aláàmàlì

wàláhù bímọ. ọlọ́run ni gbogbo ń dáhùn ṣe òun múlò wá yẹbi tá a ti dúkọ̀ àgbókù kan. ibẹ̀ náà ni ṣé wá rí ọlọ́run ọmọ aláàánú ni ọlọ́run lè máa ṣe gbogbo ẹgbẹ́ akọ́kọ́ ṣe àfọmọ́ ọlọ́run náà kápẹ́. سبحان خالقنا سبحان خالقنا سبحان من صورا سبحان من صورا رب غني كريم بارو رؤوف رحيم واسع الكرم بار رؤوف رحيم àwọn mẹ́jẹ̀mọ́ ọlọ́run kì í ọlọ́run ìyapa rẹ̀ ọ̀dọ̀ láti máa bẹ̀ lọ́run kí iṣẹ́ rere tó bá rán wa kọ́ má jẹ́ kákàárẹ̀ kọ́ má àkọọ́lẹ̀ bá ti kọsẹ́ rẹ̀ lẹ̀ fún iṣẹ́ o ọkà gburu gbúrò ni iṣẹ́ mọ̀ tuntun iṣẹ́ mọ̀ lọ. torí ṣe aláàní ní ẹ̀wọ̀ gba àwọn bàbá yìí ọlọ́run fi iṣẹ́ ere o fi tí ẹ̀mí ìgbéraga tí wọnú ọkàn yẹn gbá à èsèmi náà wọ́n wà máa kiri èsèmi náà wà máa ṣe wọn ò lè ṣe dọ́là ń fún ọjọ́ owó lọ kò yí ọ ni kò yí ọ ni bóyá ń tó ń ṣe nǹkan lọ́lọ́run níbi ń ṣàlàáfíà fún ọ bóyá ń tó ń ṣe nǹkan ló fi ń filé láyà balẹ̀ fún ọ ní òjì orí gbégún wá ọlọ́run ìjẹ́ èèyàn gùn alóyìnbá Muhammad sọlá ó sọ àwọn ọ̀rọ̀ márùn kan ó ní mọ́mọ́ náà hamusa. mọ̀nà àláwù nínú hamsa olóòní ọba kọ̀ tó lóun ò ní ṣe iṣẹ́ olóore márùn-ún mọ́ anábì ní kò sọ ọlọ́run ó ní ìdọ́lọ́run ṣe fún ni pé mọ̀nà oore márùn ń tọ̀dọ̀ ọlọ́run wá dọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọjà dúró náà tó ti lóun ò lè ṣe oore àwọn oore márùn kan ní sì ń tọ̀dọ̀ ọlọ́run dọ́dọ̀ ọgbọ́n mi pé máa mọ̀ náà sọ́dákà mọ̀ náà láwù nínú ilẹ̀ àáfíà ẹni ọba lọ́wọ́n ò lè sàánú má dọ́lọ́run ó ṣe ni pé àlàáfíà ọlọ́run tí ń tọ̀dọ̀ ọlọ́run dọ̀dọ̀ rẹ̀ ọlọ́run ọgbà nígbà tó ò lè sàánú má àánú tó ń ti ló kó wọn ò lè sàánú ẹni àlàáfíà látọ̀dọ̀ torí pé àánú tẹ́ ẹ ríun ah, n tí ń ṣe inú ìgbésí ayé ẹ̀dá kò kéré o ọlọ́run a máa ti ipasẹ̀ àánú kan ṣoṣo ẹgbẹ́ àádọ́rin mùsíbà tọ́lọ́run ó lọ fún yàn eni nìyẹn ẹni ọba ò lè ṣàánú mọ́ mọ̀nà àláwù ọlọ́run ó sì ṣe àlàáfíà léèwọ̀ fún ní olóhùn ò lè náwó ọlọ́run ọgbà ọlọ́run ó sì pé ọwọ́ ẹsílẹ̀kùn fún ẹsílẹ̀kùn mi ẹsílẹ̀kùn mi fún kọ́ máa náwó ọlọ́run ó fòfò rẹ̀ mí ọlọ́run méjì àbá wọn ná o méjì àbá wọn ná owó ọlọ́run ó fòfò rẹ̀ mí o káyà máa tẹ̀síwájú o má sì fi ṣèrègùn bẹ́ẹ̀ nìkan lọ́run ló ṣe é fún ẹlẹ́ẹ̀kejì mọ̀nà àláwù mínú bárakátà ni ẹni ó bá ṣe nǹkan ṣàká oko tó bá sọ́dé wọ̀ tó dàrú kò ṣe nǹkan kan <laughs> tó bá yọ ṣàká oko kalẹ̀ tán lọ́pọ̀ a sì dúpẹ́ a ní àwọn ọmọ tí wọ́n ti dà fáà wọ́n lè bàbá mi fẹ́ ń ẹ lọ ṣèwádìí lọ́dọ̀ àwọn ọmọ yín o ti lọ wọ́n lọ ilé tó wọ́n tó kèrè dé ọ̀kan dà wa àdékèrò láìsàfì olóhùn orin ọ̀nà bí léèrè pé bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ bàtà kan oko yọ ọ́ ti ṣe kásẹ̀tì lórí ẹ̀ ẹlọ́ba gbogbo àwọn yòókù náà ní àgbà lọ́sàájú gbogbo yín pátá àrídùnnú wa lẹ́jẹ́ o ọlọ́run ò ní fi pa wá lẹ́kún o gbogbo ẹ̀yàn ọmọ wa àrídùnnú wa lẹ́jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ń buyì fún wa ibi dáa sí lọ ni pé ẹni wá bá lóhùn ní yọ̀sàká oko mọ̀nà àlàáwò lè bára kátà mí ní árílì yìí. àlùbáríkà ọlọ́run tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọ̀sọ́ fún sórí pé nígbà tó tọ́ dáko lẹ́sìn gbogbo ẹ̀ ló ṣe dáadáa ó ṣe dáadáa àgbàdo ṣe dáadáa ẹ̀wà ṣe dáadáa ọwọ́ ọ̀yọ́ ó tún wá ní ẹ̀gbọ́ kan ní ètò ọ̀dá ní ìrànwọ̀ òun ọlọ́run ọba yọ ọlọ́run ọba yọ sí kí lẹ̀ ń pọ́lọ́ yìí ó lè gbé tẹ́jú gbogbo rẹ̀ òjò ẹni tó bá fẹ́ pè àwọn oúnjẹ àbò sì ẹni ọba lóun ò ní ṣàánú má ọlọ́run ó ṣe àlàáfíà léèwọ̀ fún ẹni ọba lóun ò ní yọ sàkà oko ọlọ́run ó ṣe àlùbáríkà tí ń bẹ ilẹ̀ léèwọ̀ fún lọ́wọ́ tún lọ rárí oko yóò ṣe dídó bóun ṣe ṣe yóò a ẹ lọ ṣèwádìí wá ó ṣe pàtàkì ọ̀tọ̀ ń ṣàká dúkìá ọ̀tọ̀ ń o ń ṣàlàyé o ẹlẹ́ẹ̀kẹta wà máa ń mà náà dùn áhà mà náà láwọn ẹni ọba ò lè pe ọlọ́run mọ́ kò sọ ọlọ́run ní nǹkan kan ọlọ́run ní tó sì pé máa máa pé bá maa fẹ́ máa pé ṣùgbọ́n máa wò kí ló yóò tún pè lẹ́yìn ọlọ́run tọ́ràn rẹ̀ ọjà sí dáadáa kó ìbànújẹ́ lókù tí ọ̀wá ti pé ọlọ́run ìbànújẹ́ lókù tí ó máa tàn ohun ṣe tí tí ọ̀wá lè dádó lọ fẹ́ farati tí ò lè dádó bó bá ti ṣubú nìwọ náà ó ṣubú ẹnì kan tó ṣe tàṣubú ẹnà wú fi sọ́ọ̀sì ìwà kàmí wọn dọ́wọ́ wa o ẹlẹ́ẹ̀kẹrin wà máa ń mọ̀ ní àṣàkáàtà sọ̀nà gbọ́dọ̀ ní sọ́dákà ọ̀tọ̀ ní sàká ọ̀ràn yẹn ọlọ́run ẹni ọba wá kọ̀tọ̀ lóhùn ọ̀yọ́ sàká nú dúkìá àwọn mọ̀nà àláwù sọ nǹkan ọlọ́run ó gbé yóò bá di bára bára bára bára torí pé nígbà tí ọ̀yọ́ sàkà ni pé wà máa ń tà á wẹ́nà bí sọ̀láàtì màná àláhù làhú sàádà lọ́wọ́ sàánú wa ó ni lọ́wọ́ sàánú wa ó ẹ̀ẹ́dì àbí kí là lè dáṣe ṣàyà arábìyà ọ̀nà bájú mọ̀hánù mọ̀hánù àdún ọ̀nà àjẹmọ̀lẹ̀ ìdáhùn ṣàyà arábìyà ọ̀nà bájú mọ̀hánù mọ̀hánù àdún ọ̀nà ọlọ́run wà lọ́wọ́ o wọ́n lè mọ̀hánù mọ̀hánù ìrànlọ́wọ́ rẹ ló ń fún yàn lágbára. èèyàn lè jẹ́ èèyàn tọ́lọ̀ ọ̀bá lọ́wọ́ ibi a wá dé ẹlẹ́ẹ̀kanu la wá dé ẹni tí bá máa ń fojú kíkí láì nítorí kan tó pọ̀ ọkàn sọ irú kíkí dìgbà tó bá wù ọ́ ọlọ́run bá ṣe òní kò jí ìfẹ́ ń gbọ̀ wáyé ah mo ṣe bẹ́ẹ̀ máa mú ṣe bẹ́ẹ̀ má ohun tọ́lọ́ ń torí rẹ̀ dá wa lẹ̀ sí o ẹni tí bá ń fojú rẹ̀ nàìkírun lásìkò ọlọ́run ibi ọlọ́run ó ti yọ sí ni pé jọba wa fẹ́ dágbére fáyé àwọn bàbá wa wọn ní ọjọ́ tá a sọ yóò fó ọ̀nà àgbò kẹ́yìn náà tún sàádà ọlọ́run fi pẹ̀kún èdè fún wa ẹ̀yin bàbá mi àyíké sí mi wípọ́ ní àṣà àgbà. àwọn bàbá wọn ti ṣoríire kéwù wọn ọ̀pọ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ ọlọ́run já mi ọjà ah, mi o ọjà mi ń tẹ́ máa fi parí ìdí nínú ọlọ́run o ọjọ́ bá ṣayé òkú ọ̀run àgbò kẹ́lì máa tún ṣáájà ọlọ́run fi pẹ̀kún èdè fún wa ọjọ́ tẹ̀lé ọjà gbé ìfáyé e mi gbogbo ẹni tí ìbá wá kírun lásìkò tí ó sì nítorí kan bẹ́ẹ̀ gangan lọ́fọ̀ ọlẹ̀ tó bá dijọ́ tí ọ̀pá yé lẹ̀ ọlọ́run ò ní fi kẹ́lìmọ́tì sàádà ká fi ṣẹ̀bùn fún kò ní fi ṣẹ̀bùn fún rárá nípa báyìí ọlọ́run ń ṣàlàyé fún wa nípa zakat àti ìtọrẹ àánú. àdéhùn ní ìtún sọ ó kù ìṣẹ́jú márùn o, orí aago mẹ́fà ó kù mẹ́wàá náà ni méjèèmú táwọn bàbá wa fà gbé kalẹ̀ láàṣì máa tẹ̀lé ọba tí ń wa tá a ti ń pé ní láyọ̀ àtàlàáfíà náà ní fàdánwò bá wa o. bàbá ìtún lọ náà ọlọ́wọ́ máa kíyèsí wa o wa o. àwọn bàbá wọn ní àrífẹsẹ̀ sí ìṣe ìlú dẹ́ndẹ́n wọ́n jẹ́ ara àrífẹsẹ̀ sí o ọláàánú ẹ̀ láfìdí o. ó ń dára ń sọ ni pé àdíyèsí kan tó wá sọ táwọn àbí tún sọ ní ààyè míì wípé a sì ná amúwáìlà kún bisakat wàdáwó màrìbá kún bisadaka.

ẹ ti gbọ́dẹ̀ sí nǹkan kà ṣe èèyàn ní pípẹ́. kejì ni pé wàdáwù mọ̀rùdákù mi sọ́dákà ẹ fòògùn sí ààrùn ti ń ṣe yí nípa kẹsànánú ohun àánú. ń ṣe ayé o ẹnu yọ̀dájú o àsìkò rẹ̀ láti wà àsìkò àánú tí

kí ló wà fi dojúkọ ṣé machine gun láàgbé mi ọlọ́mìnirí bí duhari ká máa pe ọlọ́run ẹ máa pe ọlọ́run wọ̀tàlá rúì ẹ máa ṣàlọ́ fún ọlọ́run máa ń gbàdúrà nípa ṣàká tí kúránù jọ tó sọ̀rọ̀ báyìí a nínú tírà arákùnrin kan ọmọ ń yọ ṣàká rẹ̀ ní pípé. dáadáa ó béèrè lọ́wọ́ àwọn àfáà ní ń yọ àwọn kan wà àwọn ìyọ sàkà. ìrìn wá pa wọ́n pọ̀ wọ́n wá fẹ́ lọ tajà lẹ́yìn ojú. àwọn tó ní dúkìá yẹn àwọn dúró lé wọ́n ran ọmọ tẹ̀lé àwọn dúkìá yẹn àmọ́ àlòǹgbà náà ni ràkúnmí bàbá tí ń yọ náà òun náà gbé ọjà ràkúnmí àwọn yòókù tí wọ́n ní àwọn ò jẹ́ kí ajínasẹ̀ ọmọ jẹun ajígbọn ni àwọn náà di ẹrù lérí ìràkúnmí pé kí wọ́n lọ bá wọn tà wá ìwà tí wọ́n dójú ọ̀nà ọlọ́run bá yọ sí wọn ọlọ́run máa kéèsì á ó máa fi sọ́ọ̀ sọ́wọ́ ó làwọn ń bí àwọn ẹni bí ó wọ́n ní ọmọ kéèsì á làwọn ẹni bí bá yọ sí wọn wọ́n yọ sí wọn. gbogbo ẹrù tí ń bẹ lórí ìràkúnmí wọn pátá àtowó pa gbogbo ẹ̀yìn ẹgbà lọ lòkìkí bá kàn lọ sínú ìlú wọ́n sì máa pọ̀ wọ́n máa pọ̀ máa jọ ní ìrìnàjò bá ẹ kẹ́kọ̀ọ́ lórí àmì yìí o ẹ kẹ́kọ̀ọ́ ń o ní òkìkí bá kàn bá wọn pé àwọn tó lọ ìrìnàjò ti dá wọn lọ́nà o. gbogbo nǹkan wọn ní àgbà o bàbá tí òun yọ sàkà ó ní nǹkan tòun ò sí ń bẹ wọ́n níbẹ̀ làwọn tí ń bọ̀ yìí ó ní àní nǹkan tòun ò sí ń bẹ ó ní kí ló ní olówó a máa yọ sàkà o ó ní kódà ọjà tó ń gbé ránṣẹ́ òun yọ sàkà ẹ̀ ẹ wá wo sí ọlọ́run ṣé ẹ wá rí ràkúnmí tí ẹrù tiẹ̀ wà lórí tó jẹ ẹrù lé lórí. ìgbà tí ń dá àwọn tó ti ṣáájú tí wọ́n dá wọn lọ́nà òun lọ́kàn ọlọ́run wá sí mìíràn tọ́dọ́ lọ́run máa ń sì náà àwọn ẹranko náà lọ́bá rọ́rí padà lọ́bá padà ọmọ tí wọ́n fi tì ló náà gbágbábù àwọn tá a wí tì jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti gbẹ̀rù orí gbogbo ni bàbá àkúnmí ẹ̀ bá délé àtọmọ tí ó fi kì í lọ́la ní bóòrùn lẹ́sẹ̀ rí ọlọ́lọ́ ni o ṣàfọ́ ní tíra ó ní làtà ń jà bá mi ní àdèké kàìfà ní àwa kàìfà ń jà bá mi ní sàdèké kàìfà ń jà kàìfà ń jà bá mi ní ẹni ológun tó parẹ́ sọ̀rùn wọn bá ní ẹsẹ̀ mẹ́ẹ̀mọ́ o ní láwọn yóò àmọ̀dé àbá mi balẹ̀ tá bá a. mi ń sáàlì mi kẹlẹ̀ bá ń jà balẹ̀ bá ń jà bá mi ń sáàlì mi kẹlẹ̀ bá ń jà. ọlẹ́ni tó lo ogun tó dé ní ẹsẹ̀ lo ṣe rìn ín. ẹ wá wọ ọ̀nà tó lọ́n gbàdá àti wákàtí ìgbẹ́ náà máa kọ́ àmọ́ ṣe náà máa ràn án lọ́wọ́ ṣubú ẹ̀ náà ha ní ìná ṣubú ẹ̀ náà rà ṣùgbìnà ṣubú ẹ̀ náà lọ sọ́wàrà dúnìyà lẹ́kọ́ níláṣẹ́ ṣubú ẹ̀ náà lọ sọ́wàrà